ìtàn Thierry Henry Thierry Henry eléyìí tá a lọ́wọ́ fẹ́ jára wa sí gbọ́mi dáadáa ṣe wọn bá lànà. ọ̀yá let's go there wọ́n bí Thierry Henry ó ti àjẹ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ làwọn èèyàn kọ láàárọ̀ ààrẹ ń tọkọ Ṣẹ́gun Ọdẹ́gbàmí ààrẹ ń tọkọ Casemiro àrí Mikel Obi wọ́n kọ Messi wọ́n kọ Ronaldo ṣùgbọ́n tí Thierry Henry ló pọ̀ jù nínú àwọn èèyàn tó kọrúkọ lórí Facebook ìdí nìyẹn tó fi jẹ́ pò ńlá mú Thierry Henry wọ́n bí Thierry Henry ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 1977 lẹ́tọ́ túmọ̀ sí pé ẹ̀yin ó pe ẹni ọdún ẹni ọdún mẹ́rìndínní àádọ́ta lọ́dún yìí kọ́ ọ̀hún bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ìlú les ulis ní orílẹ̀-èdè France ibẹ̀ ni wọ́n bí Thierry Henry sí bàbá ń wo agbègbè ìlú Paris tòsí Paris náà ni ṣùgbọ́n ẹ jẹ́ n ṣàpèjúwe rẹ̀ bí ìbílẹ̀ Ìbàdàn ṣe wà kí wọ́n wá bíyàn sí bí irú bóyá bí ṣé ká sọ pé bóyá bí ìdó àbí ká sọ yí pé bí ẹgbẹ́dá ẹgbẹ́dá nú lọ́nlọ́nlọ́nlọ́ àbí ká sọ yí bí inú ọmí àdìo lọ́nlọ́ suburb area sani ibi tó jẹ́ pé kì í ṣe àárín ìgboro Paris tó jẹ́ bí orí eh, oríko torí pé ibẹ̀ ni àwọn òbí rẹ̀ dé sí nígbà tí wọ́n ṣe àtìpó wá ìyẹn ṣe orílẹ̀-èdè France ni o àwọn òbí rẹ̀ méjèèjì wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè France o àgbẹ̀ North America ni wọ́n ti wá ṣe rí bàbá tó bí Thierry Henry ìyẹn Anthony Henry ìlú kan tí wọ́n ń pè ní Guadeloupe dàdà lóbi agbọn north america ni ibẹ̀ ni bàbá rẹ̀ ló ti wá sẹ́ẹ̀rí ìyá rẹ̀ martinique nìyẹn wà ìlú yẹn wà láàrin cuba àti orílẹ̀-èdè trinidad and tobago trinidad and tobago àti cuba àárín méjì rẹ̀ ni martinique yẹn wà ìlú ìyá rẹ̀ nìyẹn orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ Mary Henry ẹ̀ oníyàwó òun àti bàbá ìyẹn Anthony Henry ní àjọ wá sí orílẹ̀-èdè France ìgbà wọn dé agbègbè tí wọ́n dé sí ni lẹ́sùlì ẹ̀ bí ìgbà téèyàn bá ń bọ̀ láti Ìjẹ̀bú ẹ̀ mọ̀ báwọn Ìjẹ̀bú bá wá fẹ́ wọ̀ Ìbàdàn gbà yẹn gbogbo wọn kọ́ máa dé sí orókò dáná ọmọ sọ́ọ̀kì ẹ mọ̀ pé òkè àdó wọn kọ́kọ́ sọlẹ̀ sí òkè àdó nígbà náà òkè àdó náà ò tí ì di àárín gbùngbùn nígbà náà náà lọ́hùn òkè àdó sì súnmọ́ àwọn àmọ́ pé níbi ẹ̀sọ́ bọ́ọ̀bù náà ni a pe òkè àdó ńgbà náà lọ́hùn ṣùgbọ́n ke òkè àdó ti di àárín gbùngbùn báyìí ìlú ti fẹ̀ wọ́n balẹ̀ síbẹ̀ ibẹ̀ wọ́n bí ti ẹrí ẹ̀rí ìsìn nígbà tí wọ́n bí ọlọ́run lọ́mọ tí bàbá rẹ̀ gbà lérò láti kékeré ni bàbá rẹ̀ ti fẹ́ kọ́ gbá bọ́ọ̀lù o ìyá rẹ̀ ò tẹ̀lé ìmọ̀ràn bàbá rẹ̀ o ṣùgbọ́n láti kékeré ó ń gangan ni bàbá rẹ̀ ti fẹ́ kọjá igbé bọ́ọ̀lù ní kọ́fẹ́ kọ́ gbá ẹ̀rì gan tí ẹ fi gbá bọ́ọ̀lù gan ọkàn tiẹ̀ gan ọ̀gbá bọ́ọ̀lù nǹkan mọ́ bàbá sára bọ́ọ̀lù yọmọ gbà sí ṣùgbọ́n kò ní choice ń pè pé bàbá àtọyẹyẹ ọmọ ọkùnrin náà jọ ni ń wo ló ń dá o tí ọmọ yìí fi lè rí kíní tóun fẹ́ taari sí i gẹ́gẹ́ bí ọ̀nà gangan bàbá wá mú gbogbo ibi tí ẹ ti ń gbá bọ́ọ̀lù ní gbogbo agbègbè yẹn àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà yóò mú lọ ẹ mọ̀ pé téèyàn bá dẹ̀ ti ń rí lójoojúmọ́ ẹ díẹ̀ díẹ̀ ó ṣeé ṣe kí èèyàn máa develop interest díẹ̀ díẹ̀ Thierry Henry ó ń develop interest nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó di pé òun náà wá ń rán bàbá rẹ̀ ti ń jọ́bọ̀ díẹ̀díẹ̀ lẹ́yìn èyí ló di pé òun náà ti ní Thierry Henry òun náà bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àwọn ọmọ ládùúgbò wọ́n tó monkey post lójú títì níbi tí wọ́n bá sàti ráàyè táyé fẹ̀ díẹ̀ tó ti lè gba ọmọ bíi mẹ́rin papọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gba wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ibẹ̀ wọ́n ti á rí i pé ẹ̀bùn mọ̀ ń bẹ lára ọmọ yìí olùkọ́ni kan ló ṣàkíyèsí rẹ̀ nígbà tí ti ẹrin ẹ̀rín tó pé ọmọ ọdún mẹ́tàlá ó darapọ̀ mọ́ ikọ̀ kan tí ní ìlú Les Ulis yẹn náà ni wọ́n pè ní Les Ulis and Palacio ikọ̀ lọ́kọ́kọ́ darapọ̀ mọ́ lọ́wọ́ ọdún mẹ́tàlá àbí àwọn boys club àwọn grassroots club yẹn ọ̀sán gbà ń bẹ̀ ńgbà ọ̀ya ó ń lọ bí ọmọ ọdún mẹ́rìnlá ọmọ ọdún mẹ́rìnlá yẹn ló darapọ̀ mọ́ ikọ̀ kan tí wọ́n pè ní Fiery Chatillon ní agbègbè náà ni o ṣùgbọ́n gbogbo ọmọ ọdún mẹ́rìnlá yẹn wàhálà kan ṣẹlẹ̀ o láàrin bàbá àti ìyá Thierry Henry tó ti fa ìpínyà láàrin àwọn méjèèjì ìpínyà tó wá wáyé ṣe é wà lórí ẹ̀rọ ayélujára ṣe ń wo bí nǹkan ṣe ń lọ ẹ̀ ń wo àwọn fọ́nrán àti àwọn àwòrán yẹn àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó bí nǹkan ṣe ń wá láti ilẹ̀ là ń jẹ́ kẹ́ ẹ rí lórí ìfọ́nrán yẹn bí wọ́n bá èsì ń bẹ̀ máa lọ kàn ní bandore facebook ìkànnì ti splash one zero oh five point five fm live àbíjá gámọ̀ fan family lórí facebook ọmọ rí bí nǹkan ṣe ń lọ. lẹ́yìn ìgbà tí ìpínyà wáyé láàrin bàbá àti ẹ̀rí Henry àti ìyá rẹ̀ ó di wàhálà ó di ilé ẹjọ́ ó di pé èmi ní mọ̀ọ́mọ sọ́dọ̀ ìwọ kọ́ lọ́ọ́ mọ̀ọ́mọ sọ́dọ̀ èmi ní mọ̀ọ́mọ ọ̀dọ̀ ìwọ kọ́ lọ́ọ́ mọ̀ọ́mọ ọ̀dọ̀ lẹ́yìn wàhálà tó pẹ́ gan-an ẹ̀yin wọ́n padà dáyú pé yeye ọmọ lọ́lọ́mọ pé ìyá rẹ̀ ni kó mú sọ́dọ̀ obìnrin lọ́mọ̀ tọ́jú ọmọ ọkùnrin ọkọ gbogbo ayé ni obìnrin ẹ̀hẹ́ àwọn lábíamọ tòótọ́ ìyá ni kọ́ mọ́ mọ́ọ́dọ̀ ìyá rẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò wúlẹ̀ ṣe ìkínlẹ́yìn fún kí ti ẹ̀rí ẹ̀rí ìkọ́gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìyá ṣe mọ́mọ rẹ̀ báyìí tó mú lápá ìyá ká tó ń jọ pín yàrá yìí ó ń fi agbègbè yìí lẹ̀ ọgbà agbègbè míì lọ agbègbè míì tọ́gbà lọ yìí ó rè é ẹ̀ǹró ti ẹ̀rin ẹ̀rí nílé ẹ̀kọ́ ìwé mọ́fí ọkà ẹ̀yìn alákọ̀ọ́rí ìtì tó ní ọ̀rẹ́ máa gbá bọ́ọ̀lù kọ́mọ́ntì ń ṣe ni ìwé ìwé ní kọ́ ọkà ó di lọ́ọ̀yà kó di dókítọ̀ ọ̀dàdájọ́ àbí ọmọ wa plane fún gbogbo àwọn èèyàn èwo ń bọ́ọ̀lù bú tó ní orè mọ́ gbá aláìníkanṣe aláìmíntọ́kàn ìyá rẹ̀ bá mú ó di ilé ẹ̀kọ́ kan tí wọ́n ń pè ní Alexander Fleming School ibẹ̀ ló lọ ẹ̀ńrólù ẹ̀ sí ìgbẹ́gbájúmọ̀wé rẹ o wọ́n dá lákọrí tí ń lóhùn o kọ̀mọ́ntọ́kàn ni o ṣùgbọ́n tí a rí ẹ̀rí tó yẹ pé kó tó di ipò ń kúrò ní ọ̀dọ̀ bàbá rẹ̀ yìí ẹ̀yìn bọ́ọ̀lù ti wọ akínyẹmí orí rẹ̀ tọ́jà yìí pé òun ò tiẹ̀ ọpọlọ òwe gan ọ̀fẹ́ ẹ̀ sí mọ́ ń gbòó délé ìwé niloka lọ́ra yìí wọ́n ní bọ́bá tiẹ̀ ti délé ìwé láàárọ̀ ń tiẹ̀ ọba ti di bí ọwọ́ ọ̀sẹ̀ ti hàn láago pé bọ́yá wọn lọ fún bírèkì òun ti kàn bíi mélòó kan tó yẹ jẹ́ pé irú kan náà ni àwọn ọ̀jọ́ mọ̀wé ni àwọn rèé gbá bọ́ọ̀lù ń tiẹ̀ wọn àpèrè kí wọ́n wulẹ̀ ń pọ́n kíláàsì tí wọ́n wulẹ̀ mọ̀ ẹ ibẹ̀ ń làwọn aráalé ẹ̀kọ́ ti á pe ìyá rẹ̀ pé ọmọ tẹ́ ẹ mú wá ọmọ eléyìí ọmọ nkẹ́kẹ́ o ẹ̀yìn kí lẹ́sẹ̀ sọ̀rọ̀ rẹ̀ lórí bọ́ọ̀lù ni máa gbá káàkiri o lédè kúkúrú ìyá rẹ̀ gbé kalẹ̀ pé kí gangan ní tí ó ní mọ́mì ṣé mọ́ pàrọ̀ fún yín gbogbo ohun tí wọ́n ń kọ́ wa kò sí kankan tó yé mi ń bẹ̀ ẹ̀jẹ̀ jẹ́ mọ́ gbá tí mo fẹ́ gbá bọ́ọ̀lù gangan mo fẹ́ gbá ìyá rẹ̀ náà ní choice ọgbà fọlọ́run ọgbà kádàrá o ibi bọ́ọ̀lù yìí tó ti wá ń gbà ibẹ̀ náà ni àjọ tó ṣe kò kárí bọ́ọ̀lù aláṣẹ̀gbá lólédè France wọ́n ní àwọn ìgbìmọ̀ kan tí wọ́n máa ń tọ́jú bọ ẹsẹ̀ kùkú káàkiri láti máa mú àwọn ẹ̀bùn tó bá wà ní kékeré catch them young. àwọn wọ́n ṣe alábàápàdé Thierry Henry níbi títí ń gbá bọ́ọ̀lù pé ah ọmọ eléyìí pẹ̀lú ọjọ́ orí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní abáhe lápá ó dinú ìkọ̀kan tí wọ́n ṣe àkójọpọ̀ wọ́n pè ní Clavotin Academy orílẹ̀-èdè France gangan ló ní ikọ̀ Clavotin Academy orílẹ̀-èdè France ló ní academy ibẹ̀ wọ́n máa ń mú àwọn ẹ̀bùn tí àwọn raw talent yẹn bá mú láti ẹsẹ̀ kùkù ibẹ̀ wọ́n máa kó wọn sí pé wọ́n ní wọn wọn ọ̀mọ̀wé ọkọ̀ pé dandan kọ́ mọ́ ọ̀mọ̀wé ó ti lẹ́bùn ẹ̀bùn lélẹ́yìn ọmọ bọ́ọ̀lù gba ìwé kíni ẹ̀jí ọgbà yọ̀mọ̀ tó ti mú ọkọ rẹ̀ kọ́ ọgbọ́n àbí ọ̀lẹ́kọ̀ ọ̀lẹ́kà ìyún náà ti tó clavotin academy lólédè france ibẹ̀ wọ́n fi sí ibẹ̀ yìí ní ibi clavotin academy làwọn ẹgbẹ́ agọ́n lólédè france wọ́n máa ń sábà lọ láti lọ béèrè fún ọmọ kékeré tí wọ́n ò mú wọnú ikọ̀ wọn ibẹ̀ níkọ̀ monaco lọ ikọ̀ monaco wọ́n rí Thierry Henry ní àwògbà eléyìí yóò wúlò fún wa. lákòókò tá à ń sọ yìí bàbá Arsène Wenger òun lolùkọ́ni ikọ̀ Monaco ńgbà náà lọ́hùn ní a wá rí ti ẹrin ẹ̀ rí bàbá ló ní mo nílò ọmọ yìí ọmọ yìí ò wúlò fún wa lédè kúkúrú ikọ̀ Monaco mu ní ọmọ kékeré gẹ́gẹ́ bí ọmọ àkọ́sẹ́ ni àdéhùn tí wọ́n máa ń sàn fún wọn gbà yẹn àdéhùn ọmọ àkọ́sẹ́ ni wọ́n mú ti ẹrin ẹ̀ rí ìgbà náà dà pọ̀ mọ́ ikọ̀ Monaco ṣùgbọ́n gbọ́dọ̀dún 1994 lọ́gbà ìfigagbága rẹ̀ àkọ́kọ́ ìyẹn fún ikọ̀ Monaco ọpẹ́ sáà nínú ikọ̀ Monaco ń gbọ́ ọdọọdún 1998 stroke 99 ikọ̀ ikọ̀ Juventus wọ́n kówó wá o wọ́n kówó wá yìí pé àwọn nílò Thierry Henry nígbà wa kówó wá yẹn ẹ ọ́ da pọ̀ mọ́ ikọ̀ Juventus ṣùgbọ́n ẹyẹ ò fi bẹ́ẹ̀ ké bí ẹyẹ. Thierry Henry scores his first for Arsenal a large slice of the ten million pound transfer fee. orílẹ̀-èdè France ọkọ̀ òfurufú tó wọ̀ ọkọ̀ òfurufú tó wọ̀ ńjọ́ náà lọ́hùn níbẹ̀ ló ti ṣe pàdé bàbá asenfenga asenfenga náà ń bọ̀ láti orílẹ̀-èdè England bàbá fẹ́ wá sí orílẹ̀-èdè ó ń bọ̀ nílùú Paris wọ́n ní stopover nílùú Italy ní ẹ̀rìn wọ wọ́n bá bàbá pàdé ah, bàbá rèé ẹ kú ọjọ́ mẹ́ta bàbá náà kígbe a ah, bó o ní gbogbo nǹkan ẹ mọ̀ bàbá náà ti wà nù kọ gánà tí ó ti kú ó Monaco ibẹ̀ wọ́n ti ra wọn ẹ̀rìn wá ní bàbá yóò wù mí kí n wá gbá bọ́ọ̀lù lábẹ́ àkóso yín o torí n lè gbàgbé àwọn ọ̀nà tẹ́ gbómi gbàǹgbà tá a wà Monaco Arsene Wenger wa ni ọ̀dà bákòókò bá ti tó ẹ kò sí wàhálà á ṣiṣẹ́ lórí rẹ̀ ọdún yẹn náà ni o ọdún yẹn ń gbọ́ ọdún yẹn ó kolẹ̀ báyìí ikọ̀ ti Arsenal wọ́n ta gbọ́wọ́ wájú wọn ìyẹn Nicolas Anelka ọwọ́ tí ẹ ta Nicolas Anelka báyìí owó tí ẹ pa lórí Nicolas Anelka bàbá òṣèré ní ṣe méjì ọkàn sì ti ẹ̀rí ẹ̀rí ìgbé bóòni ṣé ká ṣe kínní ń pápá pàápàá pààrì ni ntọ́ bá ti yá kéèpẹ́ mọ̀ ló fi jẹ́ pé sáà kan dondo òun náà ni henry lòun kọ Juventus o bó ṣe di èrò ilẹ̀ gẹ̀ẹ́sì bó ṣe dèrò ilẹ̀ gẹ̀ẹ́sì nìyẹn o ó darapọ̀ mọ́ ikọ̀ ti Arsenal ìyẹn nígbà náà lọ́wọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti ta Nicholas Anelka. bí nǹkan ṣe rí nípa ti kàrí àánú o tóbi ní pé kinní ọ̀hún lọ wẹ́rẹ́wẹ́rẹ́. bá a bá ní ká sọ nípa ti ètò ìgbéyàwó ìyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ọdún two thousand and one lọ́sàlábàápàdé rẹ̀ ìyẹn Claire Mary ọmọlẹ̀ gẹ̀ẹ́sì ni ṣùgbọ́n ìpínyà dé bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n bímọ wọn alákọ̀ọ́kọ́ ọmọ wọn tí wọ́n bí torí wọ́n ṣe ètò ìgbéyàwó wọn ọdún two thousand and three ṣùgbọ́n two thousand and five wọ́n bí ọmọ kan tòǹdó tí wọ́n bí tíì lórúkọ rẹ̀ tíì tea tea tea gangan tea táwọn <laughs> òkò èèyàn ni bó ṣe jẹ́ ń lọ́mọ obìnrin yẹn bí ó ṣe wá bí ọmọ yẹn kò pẹ́ kò jìnnà ní ìpínyà dé ìpínyà tó dé ìyàwó lòun ń lọ o torí pòńkẹ́mi pé ọkọ òun chì tí ń gbòòrò ayé lẹ́yìn èyí owó bíi mílíọ̀nù mẹ́jọ pọ́n eight million pounds òun larabìnrin yìí gbà gẹ́gẹ́ bí owó yìí pé wọ́n divorce lẹ́yìn èyí ni Thierry Henry lọ́wọ́ á rí arábìnrin míì lọ́dún two thousand and eight ọmọ bíi olédè Bosnia yìí Andrea Rajasi eléyìí ni àjọ wà látìgbà yẹn dìsí bó ti ẹ̀jẹ̀ pé wọn ò ṣe ìgbéyàwó ọ̀rẹ́bìnrin wọn fi ń ṣe mo rò pé ó ti kẹ́kọ̀ọ́ pé torí tó o bá ti ṣe wedding bí divorce bá ti dé báyìí ẹ jọ pín gbogbo tó o ní ni o. tá a bá sọ nípa football idol ẹn tí tiẹ̀ rí ẹ̀rí tó gbé fún jùlọ tó ní ẹn tó ń wo àwòkọ́ṣe rẹ̀ láti kékeré nù ọmọ bíbí orílẹ̀-èdè Netherlands ìyẹn Marco van Basten ẹ̀ mọ́nìgbàgbé inú kọ́ ti AC Milan nìyẹn Marco van Basten òun la gbá bọ́ọ̀lù títí ẹrin ẹ̀rí ti ń wo àwòkọ́ṣe rẹ̀ tá a bá sọ nípa gbọ́bọ́ọ̀lù tó ló ń káràmásìkì jù nínú ìdíje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì a máa sọ nípa Poscos ó ní Poscos ló ń gbé fún jùlọ o nínú ìdíje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì tọ́jà gbábọ́ọ̀lù ikọ̀ ti Manchester United ó ní ṣùgbọ́n tá a bá ń sọ nípa mentor bàbá Seun Venga ó ní mentor òun o tá a bá wá sọ nípa Thierry Henry ó ló ń fẹ́ràn láti kan tó bá di pé òun fẹ́ gbá bọ́ọ̀lù olórin ní máa fò ní inspiration orin tí máa fò ní inspiration kí ni orin yẹn queen queen we are the champion bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn já máa lọ. Barcelona ọgbà bọ́ọ̀lù fi ikọ̀ láti lẹ́yìn ìgbà tó kúrò ní kọ̀gánà lọ́wọ́ àlọ́ náà kọ́ ti Barcelona ibẹ̀ ló ti gba ìdíje UEFA Champions League ló ti ṣe gbogbo àwọn nǹkan téèyàn máa ṣe nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ̀ má gbàgbé pé ọgbà ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú orílẹ̀ France náà o lọ́dún 1998 ẹ já máa lọ lára àwọn olórin tó tún fẹ́ràn Dr Dre Snoop Dogg exhibit Wu-Tang àti Tupac àwọn olórin tí Henry tó fẹ́ràn gangan nìyẹn ọ̀la látó pàdé lágbára.